إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله سبحانه وتعالى أترى الصلاة فنبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله سواجل ريدا لريدا لكم الرسالة تتي الإمام ابن أبي زيد القيرواني عليه رحمة الله ايتي أما بيوني أوني أوناني باب في زكاة الفطر با زكاة الفطر أفاني وزكاة الفطر سنة واجبة زكاة الفطر súnnà tí ó jẹ́ ọ̀ràn yẹn ni farabaha rasulullahi sallallahu alaihi wasallam ala kulli kabirin aw saghirin zakarin aw unsa حر أو عبد من المسلمين طاعا عن كل نفس بصاع النبي صلى الله عليه وسلم ọ̀rọ̀ tí a fa sọ yìí wọ́n ní zakatul fitri ọ̀rọ̀ yẹn ni anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ṣe lọ́rọ̀ yẹn lórí gbogbo ẹni tó jẹ́ àgbà àbọ́mọdé ọkùnrin ni abóbìnrin ọmọlábí ni abẹ́rú minal muslimin lópin ìgbà tí ẹni ẹ bá ti jẹ́ mùsùlùmí tó túmọ̀ sí pé kò sí zakatul fitri lórí ẹni tó jẹ́ kéfìrí bó tiẹ̀ jẹ́ wípé alkufaru mukhatabuna bi furu'i sharia ní tí ó tẹ́wọ̀n àwọn tí wọn kì í ṣe mùsùlùmí tó bá di jọ́ǹgbé ilẹ̀ alkiyama ọlọ́wọ́n bó béèrè lọ́wọ́ wọn àwọn nǹkan tó jọ́ràn yẹn láwọn tán jẹ́ mùsùlùmí lórí torí pé gbogbo wa náà ló yẹ ká jẹ́ mùsùlùmí tó fi jẹ́ pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní wọ́n máa bè lọ wọn pé ma salakakum fi saqar kí ló sọ yín dọ́mọ náà qalu lam naku minal wọn la dọ́mọ náà látara ipe akínkírun wa lam naku nut'imul miskin àìkí ń fún aláìní à ń fún olóúnjẹ that is zaka à ń yọ zaka owó wa. ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفعة الشافعين آية yìí ó fi ẹni ilẹ̀ wípé ẹni tí ó kìí ṣe mùsùlùmí tó bá rí jọ́gbìn di alkiyama àwọn katọ́lọ́wọ́ bá ṣe lọ́rọ̀ yẹn ọlọ́wọ́ bó bèè lọ́wọ́ rẹ̀ àwọn katí ọlọ́wọ́ bá ṣe lọ́rọ̀ yẹn ọlọ́run ọbó bèèrè lọ rẹ̀ tó ń bó ti jẹ́ pé kò kí ṣe mùsùlùmí eléyìí ni tó tẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ tí àwọn afẹ́sìn sọ ṣùgbọ́n kàn yẹ pé tó bá ṣe àwọn nǹkan wọ̀nyí bóyá ó kírun àbógbáwẹ̀ àbóyọ zaka ọlọ́run ọbó nígbà lọ́wọ́ rẹ̀ àyàfi tí ó bá tó ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà lọ́wọ́ rẹ̀ àyàfi tí ó bá fi lè jẹ́ wípé ó gbọ́ Ọlọ́run ọba gbọ́ ó mú Ọlọ́run ọba lọ́kan ṣoṣo lókù tí ó bá mú Ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ọ̀kan ṣoṣo Ọlọ́run ọba subhanahu wa ta'ala ò ní gbà lọ́wọ́ rẹ̀ so eléyìí ó jẹ́ nǹkan tí ó rinlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala Ọlọ́run ọba ní وما منعهم أن تقبل منهم نفقاتهم إلا أنهم كفروا بالله وبرسوله الله باني يوتي ونا حسين كتيو جاب على وما بيو بان شويكي ويا كفري pẹ̀lú ọlọ́wọ́ bá ti òjíṣẹ́ rẹ̀ bákanáà wà láyé àtúnà sọ́látà ilẹ̀ òǹkùsàlá tamala ń fẹ́ wala yunfiquna illa wa hum karihun tọ́wọ́ láwọn náwó náà wọ́n á ná lẹ́ni tó ṣe wípé kò ń ṣe wípé inú rẹ̀ dùn sí sọlẹ́yìn sọ fún wa wípé gbogbo tí bá wò kó ṣe níṣẹ́ dáadáa ìmánì gbọ́rọ̀ síwájú ìnígbàgbọ́nú ọlọ́mọba subhanahu wa ta'ala gbọ́rọ̀ síwájú so orí òun ni foundation tí yíò ma àwọn nǹkan míì tó yẹn lé lórí so ló fi jẹ́ wípé ó pàtàkì púpọ̀ kárí wípé ìmáni wa dúó dédé àmọ́ wá orogún pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala bákan náà ẹni tó wá jẹ́ kèfèrí tó wá ń ṣe gbogbo àwọn nǹkan tí à ń sọ tó jẹ́ àwọn nǹkan ọ̀ràn yìí bóyá ló ń ṣe ìtọrẹ àánú òun kírun òun gbààwẹ̀ ọlọ́run bò ní gbà lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni tó bá di jọ́ngbìn dàl kìámà ọlọ́run bó jẹ́ ń yà pé kò kírun yóò jẹ́ ń yà pé kò gbààwẹ̀ yóò jẹ ń yá kókó yọ zaka pípú gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀ràn yẹn ni yes ó lè jẹ́ pé ó ṣe wọ́n ṣùgbọ́n kò sí imani tó ń ṣe ìmú ọlọ́wọ́n ọba lọ́kan ṣoṣo tí àwọn nǹkan wọ̀nyí ó dúró lé lórí náà zakatul fitri ẹni tí ó jọ́ràn yẹn fún òun náà ni ẹni tó jẹ́ mùsùlùmí that ẹni tí wọ́n yọ tí ó gbọ́dọ̀ yọ so àti ní kèfèrí bó ń bá yọ wọn nígbà lọ́wọ́ rẹ̀ so àfikún lọ kọ́kọ́ yanjú ọ̀rọ̀ ìmánì so ẹni tó ń jẹ́ mùsùlùmí yóò yọ zakatul fitri àgbàlagbà àtọmọdé obìnrin àtọkùnrin ẹrú àtẹni tó ṣe wípé kò kí ń ṣe ẹrú tó ń jọmọlábí táwa ni yóò yọ on behalf of ọmọ kékeré wọ́n on behalf of Eru, hadisi kan wá tó ní abdu zakat alfitri amma tumawinun ẹyọ zakat alfitri on behalf of àwọn tó ṣe pẹ́yìn náà lè ń bọ́ wọn ẹyọ zakat alfitri on behalf of àwọn tó ṣe pé ẹ̀yìn lè ń bọ́ wọn hadisi àwọn àfá mi papò lálàáfíà torí náà wọ́n ní bàbá tó jẹ́ lórí ilé yóò yọ zakatul fitri on behalf of ìyàwó rẹ̀ yóò yọ zakatul fitri on behalf of àwọn ọmọ ṣùgbọ́n yóò kọ́kọ́ yọ on behalf of ara rẹ̀ èyí tó bá ṣẹ́kù ni ó fi yọ tìyàwó tó bá tún ṣẹ́kù ni fi yọ tàwọn ọmọ bákan ẹni tó jẹ́ olówó تنی ارو یہ یا زکات الفطر اون دی اب اف ارو رے سلی ا انتبر ابی کلی ٹیکس یو افون کی اولا محمد صلی اللہ علیہ وسلم اونی لا زکات او لا صدقه على المسلم في عبده ولا فرسه mùsùlùmí kò ní máa yọ zaka lórí ẹṣin tó ń gùn mùsùlùmí kò ní máa yọ zaka la zakata fi alalmuslim fi abudihi fi abudi wala farasi àti kò ní máa yọ zaka lórí eléyìí so tó túmọ̀ sí wípé ah, ẹrú àti illa sadaqat al-fitri àfi zakat al-fitri so tó túmọ̀ sí wípé ẹni tó jẹ́ ẹrú àní yọ zaka lórí pé lórí rẹ̀ ní bákan náà lórí ẹṣin tá ń gún àní yọ zakat lórí rẹ̀ àfi zakat al-fitri nìkan òun náà ni ààyò lórí ẹ̀ ṣùgbọ́n wallahu alam wallahu alam èyí tó tẹ̀wọ̀n náà ni pé ààyò zakat al-fitri gbogbo àwọn tó ṣe wípé àwọn náà ni ọlọ́mọba subhanahu wa ta'ala ti ṣe sábàbí láti máa bọ́ wọn so ló jẹ́ pé common practice láwùjọ wa onípẹ́ni tó jó lórí ilé yóò yọ zakatul fitri fún ìyàwó ọmọ àti àwọn tí ó jẹ́ pòun ló wà responsible fún jíjẹ múmu wọn ni so uh, ọ̀rọ̀ tí al-imam ibn abi zayd al-qayrawani alayhi rahmatullah tí wọ́n sọ mí báyìí ipe farada rasulullah sallallahu alaihi wasallam ala kulli kabirin aw saghirin anabi ṣe ní ọ̀rọ̀ yẹn fún gbogbo ẹni tí ó jẹ́ mùsùlùmí àgbàlagbà ní àbí ọmọ kékeré zakarin aw unsa ọkùnrin ní abóbìnrin hurrin ẹrú ní aw abidin minal muslimin ẹrú ni ọmọlábí ni àbí ẹrú so sa'an an kulli nafsin isa'i nabiyyi sallallahu alayhi wa sallam so wọ́n máa yọ sáà kan on behalf of ẹ̀mí kọ̀ọ̀kan eléyìí ó ń bẹ ní ìbámu pẹ̀lú hadithi abdullahi bin umar radiyallahu anhu ó ń bẹ ní ìbámu pẹ̀lú hadithi abdullahi bin umar radiyallahu anhu tí ó ní farad rasulullah sallallahu alaihi wasallam زكاة الفطر على الحر والعبد والذكر والأنثى والصغير والكبير من المسلمين صاعا من تمر أو صاعا من شعير سو حديثي لي هوني انتي وفيني لك زكاة الفطر ọ̀ràn yẹn ni ó jẹ́ tó ṣe kila là ń pè ní zakatul fitri òun náà ni oúnjẹ tá a máa ń yọ nítorí àti lè fi dùn àwọn mùsùlùmí nínú tí wọ́n jẹ́ tálíkà ní ọjọ́ eid zaka mi ń bẹ lọ́tọ̀ zaka owó ń bẹ àti tírìtì ẹ̀ zaka àwọn nǹkan ọ̀sìn ń bẹ àti sọ̀rọ̀ ń pa rẹ̀ zaka kókó ń bẹ àti sọ̀rọ̀ ń pa rẹ̀ ṣùgbọ́n zakatul fitri eléyìí ní ṣe pẹ̀lú zakat náà fẹ́ ká yọ ní ọjọ́ ìtúnú àwẹ̀ sódà gbogbo mùsùlùmí yóò rí nǹkan tí ó jẹ inú wọn máa dùn sí so abdullahi bin umar radiyallahu anhuma ó ní àwọn máa ń yọ tamuru dàbídùn fún ẹni tó bá wo àwùjọ Saudi lónìí àárí pé dàbídùn jíjẹ àwọn lè fi sóúnjẹ tó pé wọ́n jẹ dàbídùn wọ́n rẹ̀ tún mú míìkì sí wọ́n mú wàrà màálù sí àbí wàrà rànkúmí so lọ́dọ̀ ti tí wọ́n oúnjẹ lérè yìí so bákan náà ní àsìkò gbà yẹn ọkà bàbà oúnjẹ tó sábà máa ń jẹ ní lọ́dọ̀ wọn bó tiẹ̀ jẹ́ pé eléyìí kò ń ṣe nǹkan tí ó common mọ́ ní ọ̀dọ̀ wọn nìyí so ló fi jẹ́ wípé hadithi abu sa'id al-khudri radiyallahu anhu so ó jẹ́ kí a mọ̀ wípé oúnjẹ tó bá jóúnjẹ ìlú náà na máa fi ń yọ so ó ní anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ǹtí ó pa àwọn aláṣẹ náà ni pé kí àwọn yọ sáà fún oúnjẹ ìtànàbí sallallahu alayhi tó pa àwọn aláṣẹ nìyẹn so ó ní kúnná nukhrijuha sa'an min ta'am a máa ń yọ zakatul fitri that is lásìkò anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam fáà kan òun la máa ń yọ níbi oúnjẹ wa ó ní wa kana ta'amuna yawma idhin at-tamra wash-sha'ira ó ní oúnjẹ wa ní ọjọ́ yẹn at-tamru dàbídùn wash-sha'ir àti ọkà bàbà waz-zabiba zabib kí là ń pè òun náà ni raisin raisin èso nabi tó ti gbẹ òun ni wọ́n pè ní alzabib tí ò bá ti gbẹ wọ́n á pè ní inab ṣùgbọ́n tó bá ti gbẹ wọ́n á pè ní zabib olóúnjẹ tí a máa ń jẹ ní àsìkò gbà ẹni so náà ni èso nabi so eléyìí lára nǹkan tí ó kọ́mọ̀n ní àwùjọ wọn gbà ẹni èso nábì òun náà ni tá ń pè ní grapevine àbí grape tí wọ́n ń pè ní grape so eléyìí ó jẹ́ nǹkan tó common láwùjọ wọn bí báyìí náà bó ti jẹ́ ni pé kò ń ṣe fúrúùtù tí ọ̀pọ̀lọpọ̀ tètè lè mọ ọ̀rọ̀ lù ṣùgbọ́n èyí tí ó common lásìkò anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam táwọn èèyàn máa fi ń ṣe oúnjẹ ni pàtàkì jùlọ tí wọ́n bá dé kó gbẹ tán tó tán sọ́ di ti àmọ̀ sí zebib èyí tí àwọn olóyìnbó ń pè ní resin wal akit akit òun ni wàrà tó ti gbẹ eléyìí náà oúnjẹ tó common ni so wọ́n wọ́n ní fáà ajẹ́ fáà nàbíwá muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí nǹkan tí adẹ̀ ti ṣe lálàyé fáà kan ó ṣe dédé 2.04 kg 2.04 kg that is 2 kilograms and uh, 40 grams 2 kilogram and 40 kilogram uh, and 40 grams so 2.04 uh, kilogram Ouni ni sọ́rọ̀ sallallahu alaihi wasallam kan so tá multiply eléyìí by 300 àárí kó máa fún wa ní six hundred and kilograms tá a máa fi yọ zakan kan yóò fún wa ní six hundred and kilograms tá a máa fi yọ zakan kan oko torí pé sọ́ọ̀ kan ó jẹ́ two point kilograms so òun ló jẹ́ so eléyìí dẹ́ ní ó ṣe dédé múdù mẹ́rin ó ṣe dédé múdù mẹ́rin múdù ẹyọ kan ó ṣe dédé kéèyàn pa àtẹ́lẹwọ́ ẹ̀ méjèèjì papọ̀ kó wá fi bu nǹkan kó fi bu nǹkan ẹ̀kúnwọ́ àtẹ́lẹwọ́ méjèèjì òun ni múdù ẹyọ kan mẹ́rin rẹ̀ báyẹn àtẹ́lẹwọ́ méjèèjì ẹ̀kúnwọ́ yẹn ẹ̀kúnwọ́ àtẹ́lẹwọ́ méjèèjì òun ni múdù ẹyọ kan mẹ́rin rẹ̀ ló ṣe dé sáà kan so à ń sọ eléyìí so that táàbá rí léyìí a lè wọn so 2.04 kg àbí ẹ̀kúnwọ́ méjèèjì tí ẹ bá fi bù nǹkan lẹ́ẹ̀mẹ́rin ó ṣe dédé fáà kan so eléyìí ni ìta àwọn kò bá ṣe pé ráìsì la fẹ́ lò ní kò bá ṣe gàrí la lò kò bá ṣe ẹ̀wà la lò kò bá rẹ̀ ṣe dàbídù náà la fẹ́ lò pàtàkì jùlọ kójú oúnjẹ tí àwọn aráàlú yẹn ń jẹ tó bá lọ jóúnjẹ tí wọn kì í jẹ nínú ìlú ṣé a lè sọ wípé òun là á fi wọn rárá torí pé ẹni tó jẹ́ tálíkà fẹ́ dùn nínú bó nínú ẹ̀ ṣe fẹ́ dùn ìgbà bá gbélé lọ́wọ́ oúnjẹ tó ṣe pé wọn kì í jẹ nínú ìlú fẹ́lẹ́ yìí òun ló mú wa sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá nípa wípé sáàtì ẹ̀ lè fi owó yan fi owó yọ zakatul fitri sọ àwọn afáwò lọ láàrin ara wọn lọ́dọ̀ àwọn hanafiya à ń gbà pé a lè wo fi owó yọ nísìnyí ráìsì mo fẹ́ yọ ráìsì tí mo fẹ́ yọ a ní sọ́wọ́ ẹyọ kan on behalf of each edge so èlò náà ń ta ráìsì sáà kan ìlú náà ń ta ráìsì fáà kan ni sòtí yẹn bá mọ̀ ipe yẹn lè fi yọ yẹn lè fún ẹni tí yẹn fẹ́ fún ní zakatul fitri yẹn kéèyàn fún ní owó yẹn ni tó wà equivalent ráìsì yẹn tó bá ṣe pé wà náà la fẹ́ lò tó wà equivalent ẹ̀wà yẹn tó wà pé gàrí la fẹ́ lò tó wà equivalent gàrí yẹn eléyìí jẹ́ ọ̀rọ̀ tí àwọn alhànàfíyà tí àwọn sọ. So wọ́n dẹ̀ gbára lé nǹkan tó ṣẹlẹ̀ ní àsìkò ìkanú àwọn olórí àwọn mùsùlùmí tí a mọ̀ sí Umar bin Abdul Aziz tó ṣe pé òun náà rí nǹkan tó burú bí pé káwọn èèyàn fi owó sára àwọn àfáà mi ìtàn sọ ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àwọn àfáà gbà wípé kò dáa من المالكية والشافعية والحنابلة wọ́n gbà pé kí ni kò dáa ká fi owó yọ oúnjẹ lànẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam ló dárúkọ tabadẹ́wò láyé ànẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam owó náà ń bẹ wáyé tí ànẹ́bí ò sọ yí pé káwọn èèyàn máa fi owó yọ zakatul fitri tó ṣe pé oúnjẹ lóníkan lò tó ń bó ti jẹ́ pé láyé ànẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam zaka owó ń bẹ lọ́tọ̀ 33 òun náà ni zaka gold àti silver zaka gold àti kini àti silver eléyìí ń bẹ láyé ànábìwá muhammad sallallahu alaihi wasallam. so wọ́n ìtànẹ́bí ò sọ wípé tó bá di jẹ́ ọdún ìpé kàtún fún àwọn èèyàn ní owó kó mọ̀ jẹ́ zakatul fitri ni wọ́n ètò ṣe pé ànábìwá muhammad sallallahu alaihi wasallam, sallam oúnjẹ ni ó ní máa yọ يجب أشري لأنه حديث أبو سعيد الخضري رضي الله عنه تصويك كنا نخرجها صاعا من تمر أو صاعا من شعير أو صاعا من زبيب أو صاعا آه، من الأقج يعني وكان طعامنا يومئذ أنجي واني وجي سو هناني كني atamr àti ashair bákanáà alzabib bákanáà alaqit olóúnjẹ tó kọ́mọ̀ nìyẹn ní àsìkò gbàyẹn ni inú ẹ̀ làwọn ti máa yọ ọ́ so da wadda wa hadith abdullahi bin umar radallahu anhu ona mention oúnjẹ o mention oúnjẹ so wọ́n mention pé owó la nabi sallallahu alaihi wasallam kan wọ́n yọ wọ́n dẹ̀ wọ́n náwó nígbà yẹn owó jẹ́ nǹkan tó gbajúmọ̀ nígbà ẹ̀ náà ni wáyé kánábí ò ní kí wọ́n wọ́n fáwọn èèyàn lówó tó lẹ́yìn ló fà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá wọ́n gbà wípé ká má yí padà nítorí ń bẹ lásìkò anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam nípa wípé oúnjẹ náà náà máa ń yọ òun náà ni ká fi ṣe òun náà ni kí a fi ṣe so torí pé ìfi owó máa yọ́ ní yóò di káwọn èèyàn gbàgbé máa fi oúnjẹ yọ so ó sí pé àtúfẹ́ ṣe lọ́rọ̀ yẹn ègé káwọn èèyàn túmọ̀ yọ zaka owó mi yàtọ̀ sí zaka owó tẹ́tí yọ nìyẹn so eléyìí kò yẹ kó rí bẹ́ẹ̀ náà bẹni tá a fún lóúnjẹ tó bá wù kò bá wà lọ tà lẹ́yìn gbà yẹn nǹkan yẹn ti dọ́dọ̀ tiẹ̀ òun ló decide láti tà á ṣùgbọ́n oúnjẹ tó ní ká fún un làwọ́ fún eléyìí òun ló lọ pẹ̀lú sunna anabuwa muhammad sallallahu alayhi wa sallam so ìṣe wípé káwọn èèyàn máa láwọn ń yọ owó fún zakatul fitri eléyìí ó kù díẹ̀ káàtó àti ẹ̀rẹ́ lómi gan tí ó le koko lórí ẹ̀ wípé èwo ni ká fún àwọn èèyàn ní ráìsì tútù ni ká fún àwọn èèyàn ní ẹwà tútù kí ló máa fi ṣe ẹ́ kí ló máa fi wà tútù ṣe owó tó máa fi ṣe ń kọ́ sọ ẹni yóò rò pé òun sọ̀rọ̀ òun dẹ̀ mú ágúmẹ́ǹtì wá ṣùgbọ́n ágúmẹ́ǹtì tó mú wáyẹn ní bíbà tó ṣe wípé ó ń nọ́ọ̀kì anábùwà Muhammad sallallahu alayhi wa sallam torí pé láyé anábùwà Muhammad wọ́n fún wọn ní kí ni aṣọ́ìr ọkà bàbà wọ́n fún wọn ní aṣọ́ìr wọ́n fún wọn ní ọkà bàbà so it's just like ẹni yẹn ń béèrè lọ́wọ́ àníbi sọ̀lá àfẹ́sẹ̀ ànábì oníkan máa fún wọn lọ́kà bàbà ni kí ni wọ́n fi pèpè ọkà bàbà yẹn tá a fi lóúnjẹ bí bàtà ẹni ń béèrè question lọ́wọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun ló ṣe rí so ló jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn wa yìí kò ń ṣe tá kàn máa gbé sí ọpọlọ láti mọ gbá àwọn nǹkan tó wà establish dànù ẹni tó bá fún ní zakatul fitri tó jẹ́ nǹkan tí wọ́n ti ṣe tó jẹ́ nǹkan rọ́ọ̀ ni wọ́n fún bóyá ni ó ṣe rówó tí è pèpè àwọn nǹkan ẹ̀ islam oníkan fún lówó náà zakatul mali náà ń bẹ zaka azab wal fidda zaka gold silver tó jẹ́ owó tán nígbà yẹn ó ń bẹ zakatu naqdain ó ń ni so nísìnkan fún nínú zakatu yẹ káwọn èèyàn yọ fún náírà kan fún níyẹn náà then apart from ìyẹn ni sọ́dọ́kà lásán ń bẹ nísìn mo yọ ẹ̀wà àbí gàrí mo yọ àbí ráìsì mo yọ tó jẹ́ zakatu fitiri mo yọ tán mo tún wá tọwọ́ bá kò ike rẹ̀ lágbájá tó gba two thousand naira yìí nìyí gẹ́gẹ́ bí zaka gẹ́gẹ́ bí sọ́dákọ̀ lásán kí ló burú ń bẹ́ ṣé táwọn àfáà tí wọ́n ń ṣe kíní yorùbá máa ṣe ní ká encourage àwọn èèyàn ká tún máa ṣe kíní ká máa ṣe ìtọrẹ àánú nọ́ọ̀tì pé kán replace zakatul fitri tó jóúnjẹ kán replace ẹ̀ pẹ̀lú owó sọ ọ̀nà tẹ́ni tó jẹ́ tálíkà lè fi rówó ọ̀nà ẹ̀ ṣì ń bẹ́ ńlẹ̀ ó lè rówó through sọ́dákọ̀ ó lè rówó through zaka ọ̀ràn àyàn tó jẹ́ ti towó tẹ́lẹ̀ náà so kò ní ìdíká máa támpà pẹ̀lú èyí tí anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam tí ó ti gbé kalẹ̀ so jẹ́ pé èyí tó tẹ̀wọ̀n wallahu alam òun ni wípé kò tọ́ ká fowó yọ zakatul fitri kò tọ́ eléyìí ni tó tẹ̀wọ̀n so nítorí ẹ̀ka lò òun náà ni oúnjẹ irú oúnjẹ tó bá gbajúmọ̀ láwùjọ wa òun ni kí á lò so láwọn ìlú mi ní bí àwọn ìlú tán pè ní àwọn Eskimo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oúnjẹ ò kọ́mọ̀ lọ́dọ̀ títí wọn nítawọn sábà máa ń jẹ jù bí à ń jẹ já nǹkan kan mọ́ra wọn yẹn ṣòro àwọn yẹn kí ni wọ́n fi yọ zakatu fitiri wọn ṣọ́ lè fẹja gbígbẹ yọ wọ́n lè fẹja gbígbẹ yọ torí pé nǹkan tí wọ́n ń jẹ náà nìyẹn ètò kọ́mọ̀ lọ́dọ̀ títí wọn òun ni irú àwọn nǹkan báyìí kan jẹja tàhá èyí tó common lọ́dọ̀ wọn òun ni irú nǹkan bẹ́ẹ̀ so kó ṣàjẹ́ oúnjẹ tí ó common lọ́dọ̀ àwọn èèyàn òun náà ni n ṣe àfihàn zakatul fitri kí inú àwọn èèyàn kó lè bá dùn ní ọjọ́ ọdún so afá ń tẹ̀síwájú wọ́n ní wàtò àdá min julli aishi ali albalad من بر أو شعير أو سلك أو تمر أو أقط أو زبيب أو دخن أو ذرة أو أرز أني أنجة تشكو قمان لدعا وين لا جوية ونتا في زكاة الفطر سبيو كبابا bí àgbàdo àtàwọn bí jéró àwọn bí raisin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó ṣe wípé a ti mention tẹ́lẹ̀ náà so dàdídùn ni gbogbo eléyìí ìkan tí wọ́n lè máa lò láti lè fi yọ zakatul fitri ni wọ́n kútu kaumin ìkànnà alát كوت قوم أخرجت منه وهو حب صغير يقرب من خلقة البر wọ́n ni a lè lo wíìtì náà bẹ́ẹ̀ a tún lè lo àlàálà wọ́n ní eléyìí ó súnmọ́ bí wheat so àwọn tí wọ́n ń gbé àwùjọ tí ó rà wọn kan báyìí wá wọ́n mọ àlàyé ìkan tí ìmáàmù yìí ń ṣe fún wa so ó ṣàjẹ́ oúnjẹ tí àwọn èèyàn ń lò ní àwùjọ yẹn so òun náà ni tí a ṣe kí ni tí a lò láti lè fi yọ zakatul fitri wa yukhraju anil abdi ويخرج عن العبد سيده والصغير لا مال له يخرج عنه والده wọ́n ní ẹni tó jẹ́ ẹrú ọ̀gá rẹ̀ ni ó yọ on his behalf والصغير لا مال له يخرج عنه والده ọmọ kékeré tó ṣe wípé kò lówó then bàbá rẹ̀ yóò yọ fún yóò yọ on his behalf ويخرج الرجل زكاة الفطر عن كل مسلم تلزم نفقته ولي يوم يا زكاة الفطر wọ́n ní yóò máa yọ zakatul fitri ويخرج عن العبد سيد وصغير لا مال لا يخرج عنه والد ويخرج الرجل زكاة الفطر عن كل مسلم تلزامه نفقته أني مسلمي آه تفيا زكاة الفطر إن يوم يو on behalf of gbogbo ẹni tí ó bá jọ́ra yẹn lé lórí láti máa gbọ́ bùkátà rẹ̀ wọ́n mukatabi bákan náà ẹrú tó ṣe pé èèyàn fẹ́ tó fẹ́ gba rẹ̀ ilẹ̀ lóko ẹrú tó wọ́n ń sanwó díẹ̀ díẹ̀ ọ̀gá rẹ̀ yóò ṣe ṣe kíni yóò ṣe yọ nìzíab wa nǹkan aláyé ń fi kọ́ àlè bó ti ẹ̀jẹ̀ pé kíni kò náwó lé lórí lè anahu abdul torí wípé kíni abdul lahu ba'd torí pé ẹrú náà ló ṣì jẹ́ fún so eléyìí ó jẹ́ àwọn nǹkan tí ó sì súnmọ́ zakatul fitr wa yustahabu ikhrajuha idha tala'a al-fajr min yawm al-fitr wọ́n ní nǹkan tá a fẹ́ òun ni kí a yọ idha tala'a al-fajr nígbà tí al bá yọ min yawm al-fitr ní ọjọ́ ọdún ìtọ́gbàjù òun náà ní ká ní ọjọ́ ọdún gangan eléyìí ni nǹkan tó dáa ṣùgbọ́n a lè yọ bí ọjọ́ méjì before ọdún that is ká yọ ní nǹkan bí network ká yọ ní bí ọjọ́ méjì before ọdún eléyìí nílẹ̀ nínú hadith abdullahi bin umar radiyallahu anhu so wípé wọn a máa yọ zakatul fitri two days before so torí pé àwọn tó bá fẹ́ yọ zakatul fitri wọn ni wọ́n mú wá tí wọ́n máa dájọ́ sí ọ̀dọ̀ ẹni tó jẹ́ olórí network network ó ti break ẹ́ tó rẹ̀ pé dátà ṣe wọ́n bẹ̀rẹ̀ so eh, wọ́n a máa dájọ́ òun ní èyí tí Abu Hurairah radiyallahu anhu lára nǹkan tí ó máa ń gbà tí a ní sọ̀lá tán kó máa mójútó òun ní ọ̀rọ̀ zakatul fitri so àwọn èèyàn máa ń lọ gbà á lọ́wọ́ àwọn tí wọ́n máa yọ bí two days or so before Eid. ṣùgbọ́n yìí tó dáa jùlọ òun tí yẹn bá lè yọ ní ọjọ́ age gangan before kó tó di pé yẹn lọ láti lọ kírun eléyìí orin ilẹ̀ pẹ̀lú hadithi abdullahi bin abbas radiyallahu anhu tó ní farada rasulullah sallallahu alaihi wasallam zakat alfitri anabiwa muhammad sallallahu alaihi wasallam zakat alfitri ní sa'an min tamrin aw sa'an min sha'ir ní pẹ̀kan yọ sa'a tamru labidun àbí sa'a sha'ir ni sanabiwa muhammad sallallahu alaihi wasallam ó ṣe lè ní ọ̀ranyàn ìtọrẹ ni wó kàn kàákún fún ipò ṣe ìtọrẹ àánú wọn ní kàákún pé ó yọ zakatul fitri kádà yọ zakatul fitri ọ̀ràn yẹn ni sẹ́ni ò ní ládẹ́ ẹni tó yọ zakatul fitri torí pé ó yọ after gbàtà àti kírun so èèyàn gbọ́dọ̀ yọ ọ́ before ọ̀ká tó kírun ni so ìyẹn ni tí ó bá ẹ̀sìn mu sẹ́ni tó bá yọ lẹ́yìn gbàtà àti kírun ẹ̀yìn dì ẹni yẹ kàn ṣe sàrá lásán ni kò ní ládá ẹni tó ṣe wípé yọ zakatul fitri kéèsì rẹ̀ gẹ́bí kéèsì ẹni tó ṣe wípé ó pa ẹran léyà tiẹ̀ bífọ́ kó tó di pé ìmáàmù kírun kó tó di pé kírun òun ló ti pa ẹran léyà tiẹ̀ sọ̀nàbíwá muhammad sallallahu alayhi wa sallam ó lẹ́nìyẹn ó kàn pẹ̀ràn táwọn èèyàn ó jẹ lásán ni o kò ní ládá ẹni tó pẹ̀ràn léyà sẹ̀rànlẹ́yà a máa pa lẹ́yìn bàtà bá kírun tán zakatul fitri ní idul fitri a máa ṣe kíni a máa yọ bífọ́ kó tó di pé a jáde lọ kírun ni so ẹlòmíì lè wá wo pé ó fún sotori náà wọn á nígbà láàyè wà fún láti yọ bí a bẹ èdè ètò ìgbàláyé wa ó wà fún láti yọ gẹ́gẹ́ bí kíni èdè ètò or two days too gẹ́gẹ́ bó ṣe rí lẹ́nu hadithi abdullahi bin umar radiyallahu anhuma so zakatul fitri tala ayọ̀ fún alẹ́ni tí ayọ̀ fún òun náà lẹ́ni tó jẹ́ tálíkà so eléyìí ni tí ó tẹ́wọ̀n àwọn mí gbà pé zakatul fitri àwọn tá máa yọ fún náà làwọn tá máa ń yọ zakatul mali fún tá máa ń yọ àwọn zakayokù tí a máa ń yọ fún ṣùgbọ́n ìtú yìí ó tẹ̀wọ̀n òun ni pé tálíkà náà là á yọ fún sọ̀nàbíwá muhammad sallallahu alayhi wa sallam so ó ní fọ́rọ̀dọ̀ gẹ́gẹ́ bí àdìsí abdullahi bin abbas ti a sọ ìpè fọ́rọ̀dọ̀ rasulullah sallallahu alayhi wa sallam zakat al-fitri tuhuratan lis-sa'im min al-lagwi rafas wa tu'matan lil-masakin anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ṣe zakat al-fitri ni ó ṣe é ní ọ̀ràn èèyàn kó mọ jẹ́ nǹkan tí ó fọ aláwẹ̀ mọ́ níbi àwọn kùdìẹ̀kùdìẹ̀ kùdìẹ̀kùdìẹ̀ tó ṣẹlẹ̀ ní ọwọ́ rẹ̀ nígbà tó ń gbáwẹ̀ bóyá ọ̀rọ̀ tó sọ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sotuhratan lissaim mina mina lahwi warrafas wa tu'matan lil masakin kó dẹ̀ mọ jẹ oúnjẹ fún àwọn tálíkà sọtabaníkà wo hadithi a sọ wípé àwọn tálíkà ni ó ń bẹ fún aláwọn tálíkà ló ń bẹ fún bó ti jẹ́ pé àwọn míì tí wọ́n gbà pé kò ń ṣe tálíkà nìkan ló wà fún so àwọn náà lè ájú pé anábíwá muhammad sallallahu alaihi wasallam ó sọ̀rọ̀ ń pa zaka dúkìá tó kù èpè túkàdù من أغنيائهم وترد إلى فقرائهم ikun wọn ma gbà á lọ́wọ́ واني. tán ní wọn ma fọ́ àwọn tí wọ́n ní pẹ̀lú gbogbo ẹ̀ náà ní ẹnu kò pa àwọn tálíkà nìkan kọ́ ni wọ́n ní zaka dúkìá tó kù zaka nǹkan ọ̀sìn zaka nǹkan ọ̀gbìn bákan náà zaka owó kò ń ṣe àwọn tálíkà nìkan ni wọ́n ní so innama sadaqatu lil fuqara wal masakin wal amilina alayha wal mu'allafat qulubuhum so dé ìparí àyà ẹ̀ ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n wallahu alam tí ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ń ṣiṣẹ́ lórí ẹ̀ òun náà ni pé tálíkà òun la máa ń fún zakatul fitri so ààyò on behalf of ara wa then ààyò on behalf of àwọn tí ó ṣe páwa náà là ń mójútó jíjẹ múmu wọn so tí yóò bá lágbára àti yọ fún ju ara rẹ̀ nìkan lọ́ńkọ́ so kó yọ tara ẹ̀ nìkan ọlọ́wọ́n bò ní bí fún tàwọn yòókù ni so tó wáyé kó lágbára àti yọ fún rẹ̀ àti ìyàwó kó yọ tàwọn méjèèjì ọlọ́wọ́n bò ní bí fún tàwọn tó kù tó bá lágbára àti yọ tara àti tàwọn ọmọ míì kó yọ yún ó lè káàpì lọ́ọ̀tì láàrin àwọn ọmọ láti lè wo títa lòun ó yọ fún nínú wọn ṣùgbọ́n ìyàwó síwájú àwọn ọmọ torí pé tí ò bá sí ìyàwó nìyí kò ní sí ọmọ sọlọ́fà tó jẹ́ pé ojúṣe ọkọ lórí ìyàwó ó ojúṣe ọkọ lórí ọmọ lọ gẹ́gẹ́ bí àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá a ti sọ fúnra wa so àbí àbá ṣe ní agbára mọ́ ni ó ṣe yọ pàtàkì jùlọ àwọn míì wọ́n gbà wípé zakatul fitri nǹkan tó ṣe pé àwọn tá dárúkọ that is àgbàlagbà ọmọdé àti obìnrin àtọkùnrin ipe wọn ma yọ on behalf of themselves ni tán bá ní tán bá ní kò ṣọ́rọ̀ yẹn lé wọn lórí nìyẹn tàti ìyàwó yọ títí ẹ̀ ọmọ náà yọ títí ẹ̀ tọmọ bá lówó tí ò bá lówó kò ń ṣọ́rọ̀ yẹn tí àwọn náà bá lówó kò ń ṣọ́ra yẹn lè lórí ni so that is àwọn afá mi gbà wípé kí ni ọkọ ọkọ ló máa yọ on their behalf ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n gẹ́gẹ́ bí n ta sọ ọkọ ni ó yọ on their behalf ni àyàfi tó ṣe pé tó bá ṣe pé ọkọ yẹn gẹ́gẹ́ fúnra ò bá ní kọjá èyí tó lè fi yọ fúnra rẹ̀ ìgbà yẹn làá sọ wípé kó yọ tara ẹ̀yẹn ni ọlọ́wọ́ bò ní bí fún tàwọn tó kù torí pé kò ní agbára la yukallifu Allahu nafsan illa wus'aha ọlọ́wọ́n bò nílàbọ̀ ẹ̀mí kan lọ́rùn àyàfi nǹkan tí ó bá ní agbára láti ṣe so afáà ní ويستحب إخراجه إذا طلع الفجر من يوم الفطر أفكا يو nígbàtí alfajari bá yọ ní ọjọ́ petro aléléyìí ni nǹkan tí ó fi dáa jùlọ eléyìí ni nǹkan tó fi tó fi dáa jùlọ ní ká yọ ní àárọ̀ yẹn ṣùgbọ́n tá a bá yọ èdè or two days before náà a kò sí nǹkan tí ó burú ń bẹ so ọ̀rọ̀ lórí zakatul fitri òun ni eléyìí ní ní ṣókí so in tí a fa wá fi parí ọ̀rọ̀ yìí o ní pé wa yustahabbu al-fitru fi qabla al-ghuduwi ila al-musalla ní àárọ̀ ìjọ ọdún yẹn so wọ́n ní a fẹ́ kí ajẹni tó ṣe wípé yóò jẹun kó di pé kí ni a jẹun láàárọ̀ ìtúnu àwẹ̀ kó di pé a lọ sí وليس ذلك في الأضحى ṣùgbọ́n tó wá ṣe pé ibi ìrun iléyá ni wọ́n ní àní láti jẹun àní láti jẹun so ẹni tó ṣe pé òun fẹ́ pẹran ni wọ́n sọ o ẹni tó wá ṣe pé òun kọ́ ló fẹ́ pẹran dàtí so òun kọ́ ló kówó ẹran lẹ̀ sọ̀rọ̀ èèyàn bẹ́ẹ̀ òun sì lè jẹ kó tó di pé ó lọ sí eid wàyùsàhábù fìlẹ̀ ìdẹ́yìn àyẹ̀mdíẹ̀mí tọ́ríkìn ọ̀yẹ́rìṣẹ́ ni òkúrọ̀ wọ́n ní nǹkan tí a tún fẹ́ òun ni yí pé ta bá ń lọ sí eid ká gba ọ̀nà kan bákan náà ta bá ń bọ̀ wá ká gba ọ̀nà ní so eléyìí nǹkan tí wọ́n fẹ́ kí a máa ṣe ni tó bá rọrùn ṣùgbọ́n tí ó bá rọrùn ọ̀nà tá a gbà lọ òun náà ni tí a gbà padà wá so nípa zakatul fitri ọ̀rọ̀ ní ṣókí nípa rẹ̀ òun náà ní ilé tí a a sọ̀rọ̀ ń pátálẹ́ tí a gbé fún anitálíkà ni so ọ̀rọ̀ zakatul fitri tálíkà ó máa gbà tálíkà tó bá yẹ ti ní nǹkan tí ó jẹ ní ọjọ́ ọdún òun náà yọ tó bá ti ní tí ó jẹ tó dẹ̀ ṣẹ́kù òun náà máa yọ sòye rẹ̀ túmọ̀ sí pé tó máa gbé zakatul fitri fún kó tún gbà so a lè gbé zakatul fitri ká dájọ fún èèyàn kan ní lápẹjú ẹ̀sìn zakatul fitri àwọn èèyàn bíi mẹ́wàá ká gbé fún tálíkà kan ká gbé fún tálíkà kan ó lè gbà but stone náà bá ti ní tó máa jẹ lọ́jọ́ yẹn tó dẹ̀ tún ṣẹ́kù ní ọ̀ràn yẹn ni pé kóun náà yọ zakatul fitri lórí ara rẹ̀ dẹ̀ní yìí tó tẹ̀wọ̀n yóò yọ on behalf of àwọn tó bá lè yọ fún tó bá lè yọ on their behalf ni nínú ìyàwó àti àwọn ọmọ so ó dà gẹ́gẹ́ bí zaka owó náà yìí ìgbà mí ẹlòmíì yóò yọ zaka at the same time ó qualify láti gba zaka tàbá oníṣìyàn kan tó ṣe pé kò jẹ́ gbèsè lápèjúwe kò jẹ́ gbèsè ó dẹ̀ ní nǹkan bí one hundred and fifty thousand naira lọ́wọ́ àti ká níbi two hundred thousand lọ́wọ́ tí ọdún kan ti lọ lórí owó yẹn níbi tó tọ́jú ẹ̀ pamọ́ sí bí alẹ́ rẹ̀ ló tọ́jú ẹ̀ sí ni báńkì ló fi sí ni èèyàn ló kó fún tó ṣe pé tó bá béèrè lọ́wọ́ ẹni pé owó mi dà ẹni yóò kó fún anytime tó bá béèrè ọdún kan wá lọ lórí two hundred thousand yẹn àbí one hundred and fifty thousand naira yẹn Anywhere ní one according to our calculation that a ti ṣe bí ẹjọ́ mélòó kan sẹ́yìn ó tó ní sọ́ọ̀bù silver àdẹ̀ní ní sọ́ọ̀bù silver ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa ni wọ́n mú lónìí so ẹni tó ní iye yẹn ọdún kan wá lọ lórí ẹ̀ yóò yọ zaka rẹ̀ ẹ owó yìí mò ń tọ́jú ẹ̀ pamọ́ mo fẹ́ fi mo fẹ́ fi gbalé ni ìgbà tó ti gbalé yẹn ẹ mo fẹ́ fi. Ah, mo fẹ́ fi fẹ́yàwó ni o ti fẹ́yàwó yẹn so owó yẹn ọdún kan ti lọ lórí ẹ bẹ́ẹ̀ ní ó ti lọ lórí rẹ̀ ó ti lọ lórí owó yẹn lọ́wọ́ rẹ̀ ni so owó yọ two point percent yẹ ṣùgbọ́n ẹni tó lóun fẹ́ gbalé ta ni kó yọ two point five percent one hundred fifty thousand naira tó bá yọ two point five two point five percent yẹn tẹ́ni ilé tó fẹ́ gbà ń kọ́ ilé tó fẹ́ gbà ń kọ́ bóun ni ó ṣe ṣe so irú èèyàn bẹ́ẹ̀ náà ó lè gba zaka lọ́wọ́ ẹni tí ó bá tún fẹ́ yọ zaka náà nísìnyí olówó kan fẹ́ yọ zaka owó títí ẹ̀ bóyá zaka yẹn lọ bí five hundred thousand naira wọ́n lè kó fún wọ́n lè kó fún torí wípé ẹni tó ní bùkátà tó lè jẹ́ pé bùkátà rẹ̀ ni kò kí ń ṣe bùkátà bẹ́kùnbẹ́kùn bùkátà tó ṣe wípé ọ̀ràn yẹn ni kò gbọ́ ni so wọ́n lè fún níbi owó zaka tó ń bó ti jẹ́ pé kí ni òun náà ti yọ zaka nínú owó tó ń bẹ lọ́wọ́ rẹ̀ kí ló tó fi yọ zaka nínú owó tó ń bẹ lọ́wọ́ rẹ̀ torí pé ọdún lọ lórí owó yẹn owó yẹn rẹ̀ ní in fact kò tiẹ̀ tó sanwó lé gan àbówó yẹn kò tiẹ̀ tó gbalé ṣùgbọ́n torí pé ọdún lọ lórí ẹ̀ àá ní yọ two point five percent yẹn ní torí pé owó yẹn tó ní sọ́ọ̀bù at the same time wọ́n fún un nínú owó zaka náà so ló jẹ́ pé ìgbà míì èèyàn qualify láti gba zaka tó ń bó jẹ́ pé kíni ó tún qualify láti yọ zaka so kí ni ó mú qualify láti gba zaka òun ni kó ṣe yí pé bóyá ẹnìyẹn lápèjúwe ń sin ó jẹ gbèsè kan ṣùgbọ́n ó sì lówó tó tọ́jú pamọ́ tọ́dún ti lọ lórí ẹ̀ àbí kó ṣe pé ẹnìyẹn ó ní bùkátà tó fẹ́ gbọ́ yàtọ̀ sí àwọn bùkátà èyí tó jẹ́ bẹ́kùnbẹ́kùn méjọ́ bùkátà tó fẹ́ gbọ́ lápèjúwe ṣùgbọ́n yóò rẹ̀ràn oríire èèyàn fún tó ní láti àtẹ́ǹdì sí ẹnìyẹn láti tọ́jú ẹnìyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tó jẹ́ genuine and valid reasons tí èèyàn lè fi qualify láti gba zaka a ní yọ zaka owó tó ń bẹ lọ́wọ́ rẹ̀ at the same time o lè béèrè fún bá fún ọ náà ní zaka so the same thing náà ló wà applicable fún zakatul fitri so tálíkà làá fún zakatul fitri tálíkà tó bá ti gba zakatul fitri tó ṣe pé tó ní ó tó gangan fún rẹ̀ jẹ ní ọjọ́ ní àtàwọn tó ń bọ̀ èyí tó bá ṣẹ́kù yóò ṣe kíni òun náà yọ zakatul fitri on behalf of fara rẹ̀ àti àwọn èèyàn tí ó bá ń bọ̀ sọkùjẹ́bí eléyìí ṣe jẹ́ وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته